أما بعد فإن أغفى الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وإن كل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قد أعلم خاشعون والذين هم عن الله معرضون والذين هم للزكاة فاعلون وقال عز من قائل واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا الخاشعين وقال رسول الله صلى الله عليه وسلم في حديث رواه الإمام مسلم عن جابر بن سمرة قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما لي أراكم رافعي أيديكم كأنها أغناد خيل الشمر اسكنوا في الصلاة رواه مسلم وعن أبي قتادة رضي الله عنه أنه قال بينما نحن نصلي مع رسول الله صلى الله عليه وسلم فسمع جلبة فقال ما شأنكم قال استعجلنا إلى الصلاة قال فلا تفعلوا إذا أتيتم الصلاة فعليكم السكينة فما أدركتم فصلوا وما فا وما وما سبقكم فأتموا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وآل إبراهيم العالمين إنك من مليء أدعوكم الله آه، أبا أبا تشوى مسلمين ọba tí ó kà wá sínú àwọn tí ó ń gbìyànjú àti tẹ̀lílànà rẹ̀ tí ẹbí anábì sàlá ṣe gbà wá fún wa ọlọ́run o ìwọ ló kọ́ wa nínú fatiha sọ́tún fatiha ìwé iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ ọlọ́run bá là ń sìn láti máa sìn ìwọ náà là ń wá ràn lọ́wọ́ wá lọ́dọ̀ lórí sísìn rẹ̀ ṣe ní rọrùn fún wa bàbá tó wá sí náà gbọ́ ọ̀pọ̀lọpọ̀ gbà lọ́wọ́ wa tọ́ lẹ́bà tí ń sàlàyé fún wa nípa ọ̀rọ̀ ìrun là ń sọ̀lọ̀ a sì ti débi alkòṣó ti sọ̀lá alkòṣó ti sọ̀lá báwo yẹn ti máa ní kòṣó níbi ìrun a sàlàyé fúnra wa pé tá fẹ́ tó kòṣó ní Yorùbá ní kéèyàn páyà lóyìnbó á ní kéèyàn concentrate pé kẹ́límà yẹn jù yẹn lọ aṣọ pé tàbá fẹ́ gbọ́ yé nǹkan méjì ní ká gbé sọ́kàn ní nǹkan tí wọ́n fẹ́ ká ṣe fún àgbẹ́ alábájá o gbọ́dọ̀ ní ọkọ̀ ṣó ni àsàkínà kí ara àyàn balẹ̀ kéèyàn máa ṣéèkì kéèyàn máa ní múvmẹ́ǹtì tí ìrun ò nídìí èyí ò ní túnmọ̀ kan ìtúmọ̀ kejì ní àtàwárọ̀ humility respect submission fọ́lọ̀ ìtumọ̀ méjèèjì ní gbé ìtumọ̀ òṣòro lọ aláti appreciate ẹ̀ dáadáa àwọn point tá a gbọ́dọ̀ consider ni tá a bá wò ẹ̀yìn ó rí pé tá a the pillars of Islam the pillars of Islam lẹ́yìn ashhadu an la ilaha illallah àti ashhadu anna Muhammadan rasulullah tó shahadatan táà ti ń jẹ́rìí pé mùsùlùmí ni wá ní tó tẹ̀lé ní kíni àfùsọ́lá tọ́ ṣe rí ṣàhádà tá ń ṣe òun náà ni kókó ìmáni wa ẹ́ ṣàhádà ní tá a wí tàbí fẹ́ fọ́lọ̀ òun ni kókó ìmáni tí ó bá ti sí ibi ìmáni kò sí ìmáni bọ̀ ṣe rí nínú ṣẹ̀rí àtọlọ́hun nínú kùránì àti súnà ó yàtọ̀ sí táwà ń pe ìmánì ihe na náà nkan nǹkan tó fi páwọn èèyàn gbẹ́sìn yìí dáadáa nísìn táwà gbọ́ yìí sí nìkan ni belief and torí pé wọ́ọ̀dù yà mọ́ ń gbọ́ dáadáa ń pẹ̀lú belief ni pé nǹkan tó pé ọkàn nìkan ló wà wọ́ọ̀dù belief nígbà tí wọ́n lò láàrin àwa ó dẹ̀ wọ́n tún wá kó bá wa wọ́n lọ gbé definition tí ó kan islam wọ́n gbé fáwà náà wọ́n ní in ti ń jẹ́ ẹ̀sìn nìkan tó bá wà láàrin wọ àtọ́lọ́wọ̀n bá ṣe nǹkan méjèèjì kò papọ̀ mọ́ islam o bìlífù ni lóòtọ́ ni iman àmọ́ kò parí síbẹ̀ pẹ̀lú Qur'an àti sunnah kò parí síbẹ̀ kódà kò parí síbẹ̀ náà bí bá náà ti ń lò gbèsè ayé wa mí nǹkan la sọ lónìí sẹ́tọ́ bá iman nínú ẹ̀sìn ó mì ní belief lóòtọ́ torí tàbá ti wọ àwọn wọ́ọ̀dù ẹ̀ má sọ fún àrífẹ́ kí ní jẹ́ al'amúnù al'amúnù mì ní kéyàn wá secure kó mọ́ sí fear al'amánà ó mì ní trust al'iman ẹgbẹ̀ the same gínà láti yọ ọgbẹ̀ tọ̀ mẹ́tẹ̀ ìta náà ló fi tú ṣe ìtàbálẹ̀ ìbá ní iman nínú ẹ̀sìn Islam ó mì ń pé o belief but belief yìí nǹkan ó wá dictate kó ṣe àwọn nǹkan kan kò mí ní belief gbáyà nìkan nísìnyí báyìí ti máa sọ fún yàn pé mo trust lágbájá ìtumọ̀ ẹ̀ ní pé ọkàn mi balẹ̀ sí ẹ́ tí mo wà lọ́dọ̀ rẹ̀ ìyìn ní mọ̀wò báyìí kò lè ṣe jàmbá fún ẹ́ tí mo bá gbówó sí lọ́wọ́ mo lè lọ́sùn àríbẹ̀kọ́ tó bá sọ̀rọ̀ fún mi máa bìlífẹ̀ẹ́ ètí ń jẹ́ trust kò sí sọ ìfún lédè kí sọ pé mo trust lágbájá kán wá ní mo fẹ́ gbóòfin pé mi ò lè gbóòfin ẹ̀rìwé kò ní lọ ẹ́ káwọn bá tó lé súnlé àwọ́ olè fún ẹgbá olè súnlé rẹ̀ kí ló dé olégún mi pa ọ̀nà àá òsìlò trọ́sì ẹ̀ so wọ́dù iman iman àti amno àti amana o ní ẹjọ́ a máa gbé papọ̀ sọ́kàn tàbá fẹ́ tún nǹkan tí ń jẹ́ iman tọ́lọ̀ nìkan ni pé a ah, lábájá ní imani o ní wípé one ó believe in tẹ́lẹ̀ yìí sọ two ó trust rẹ̀ three ọkàn rẹ̀ balẹ̀ sí ẹ̀ kìí bẹ̀rù pé nǹkan kan lè ṣẹlẹ̀ látọ̀dọ̀ then ó sọ míìtì fún ara pé trust yẹn náà ni pé ó sọ míìtì fún ẹmọ̀ tí wọ́n gbọ́sọ̀ méjì fún pé ah, mo trust lágbàjá ẹgbẹ́ tẹ́mi lọ rí fún nǹkan ní ṣe ìpé mo sọ míìtì nǹkan mi fún mo sọ míìtì ara mi fún so wọ́n dùn ní wa ó ní element submission nú kìí believe? belief what wọ́n iman nínú sharia ó ní element kìí submission nú ó ní element pé ọkàn mi balẹ̀ lọ́dọ̀ ẹ ó ní element pé mo trust tó bá wí ó ní element pé mo lè ṣe nǹkan tó bá ní kí n ṣe so kí lọ́rọ̀ ọba fẹ́ tí ìrún ṣe fún wa ni pé la ilaha illallah àtẹ̀rún wí ashhadu an la ilaha àtẹ̀rún wí ẹ jẹ́ ká wò pé bóyá lóòótọ́ ẹgbọ́ yìí òun ló fi ní ká fi ìrun demonstrated ìrun gbọ́dọ̀ demonstrated lẹ́fìlú pé àkókò ẹgbẹ̀ tí ó bá ti kírun kìlọ́ bọ́n jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ demonstrate pé ó ti sọ ọya dáwò gbọ́dọ̀ sí ojú gbọ́dọ̀ sí òun fẹ́ ọ̀rọ̀ tó sọ yẹn tí ló kọ́ ó ṣe òun lẹ́ẹ̀ṣì rí wípé mùnáfìkì máa ń kírun reluctantly torí pé ìmánu tí ń kílèmù yẹn ò fẹ́ kan sí lọ́kẹ̀ bọ̀ kò fẹ́ kan pa wọ́n dẹ́ ó sì fẹ́ wá entitled pé níjọ́ tá bá ti ń pín ọrọ̀ ogun tó bá ti yọ tó bá ìpé láìláìlá àwọn bá fẹ́ ń pín kó náà wá entitled nítorí ṣe mú níjọ́ tó kí ló dẹ́ẹ̀mí ní yọmí òun náà kírùn bọ̀ sí lọ́kẹ̀ anybody tí ò bá ti sí lọ́kọ̀ rẹ̀ kò sí bí ò sí ní wáyé lọ́kdáǹtà fi kírùn so kágbọ́ yé ìmáàni wa tàbá fẹ́ tù kìí ṣe bìlífù nìkan tó ilẹ̀ ìpínlẹ̀ wọn bá ti fẹ́ lùkọ́lẹ̀ ìmáàni bí ṣe lo amántún bì yí mo gbàgbọ́ amántún làwú mo juwọ́ lẹ̀ fún òun lẹ́gbẹ̀ẹ́ fìràwọn àtàwọn magicians tán tọ́pẹ̀ wá kán wá tápà nábì Musa nígbàtà magicians rí nǹkan tọ́lọ́wọ́n bá fi rán nábì Musa wọ́n ni ah amanna bi rabbi Musa wa Harun agba ọlọ́wọ́n ọba Musa àti Harun gbọ́ fìràwọn sọ pé amantulahu qabla an adana lakum ẹ́ àyàmì oní amantun bihi tọ́ amantun bihi àti amantun lahu ó wọnú ara wọn ni a mọ́ fún làó ní pé ẹ gbà fún ẹ̀dẹ̀ sọ̀míìtì fún kìí ṣe pé ẹ bìlífù ẹnìkan ẹ sọ̀míìtì fún ẹ fífi wo gbogbo tí ó bá ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí ọ kò ṣẹlẹ̀ sáà náà ìwà ló sọ dodo so trust ó lọ pẹ̀lú iman ní ó fi jẹ́ àmánà word peace àti security ó lọ pẹ̀lú iman ló fi lọ lọ́nà

àìsọ̀lá àtàkùn ìlà Baitul Maqdis ìrùn tẹ́ ìtí ń kí sílẹ̀kì pẹ̀lú ìṣẹ́lẹ̀ kó tó di pé ọlọ́run ọba wá ní kẹ́mà fi kàábà ọlọ́run máa pè ní ìmánu tó gbé ìrùn gangan ń gbé ìmánu tó bá wá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹni tó bá ṣe pé lóòótọ́ èèyàn bá trọ́ọ̀sì pé tó bá ti wà lọ́dọ̀ rẹ̀ rò bọ́ tó bá wà lọ́dọ̀ rẹ̀ ó pọ̀nlé tó bá wà lọ́dọ̀ rẹ̀ ó tóbi lọ́dọ̀ rẹ̀ sọ tá bá ti mọ̀túnmọ̀ ìmáànì pé ìrún fẹ́ tẹ́ẹ̀sì bìlífù ta kílèmù ọlọ́run ní ká wá fẹ̀ kan wá yẹpẹ rárá wá fún tó ẹ pé lóòótọ́ láìláìlá láwọn bá mi lọ́kàn wá òun lọ wá ṣe lórí èyí jẹ fásitì alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àti kí èèyàn ṣò respect fọ́lọ́run wa ó kó sínú ṣe rí respect àti farabalẹ̀ ìtàǹsọ̀ yìí tá a bá fẹ́ gbọ́ yé láwùjọ wa ẹja fi wé situation méjì kan tí gbogbo wa náà yóò sì máa bá a bá dé ọ̀pítù mẹ́rin bá kọjá lọ́pítù pẹ̀lú títí náà títí náà ríbò mi ẹ̀rì pé wọ́n kọ sílẹ̀ pé silence hmm, dákẹ́ sínsìn dákẹ́sẹsẹ ìyẹn ni pé àwọn aláàárẹ̀ wà ń bíbà wọ́n ń sinmi wọ́n rẹ́sì wọn ò fẹ́ kankan tí ó mì wọn wọ́n disrupt peace wọn dídákẹ́ kan ẹ̀yẹ́ pé dídákẹ́ ilé nǹkan ó ní ṣe pẹ̀lú movement bí wọ́n ṣe wà ní situation tó wà mọ́ disrupted kéèyàn má disrupt nǹkan á ní kéèyàn káàmù fún ìtumọ̀ kánù níbi ìtumọ̀ the other scenario ni bẹ́ẹ̀ bá wà ní kóòtù silence adájọ́ ń tàdájọ́ lọ́wọ́ adájọ́ ìsàlá rẹ̀ ṣùgbọ́n out of respect fádájọ́ hmm? pé wọ́n pàdé orí báyó ọlọ́pàá ó gbé ọ adájọ́ o òun lẹ́gbẹ̀ẹ́ bá ti dé kóòtù gbogbo kan lẹ́sìn bó bá fẹ́ wọ̀nyí yóò lè dé oṣù fìlà ó bá lè ó sì bá ìfàlàyà ó sì gbogbo ẹ̀ náà ń kọ́ torí pé ẹ̀fẹ́ pọ́n ju báwọn lọ ìgbé méjèèjì ò ní o gbé sọ́kàn tó bá fẹ́ wọrí àsàkínà kó lọ pẹ̀lú hospital àtàwábù kó lọ pẹ̀lú respect tẹ́ ń fàdà jẹ́ méjèèjì ló gbò orí o ó bá ti wá gbé orí ìrún kọ́ ìtumọ̀ ẹni pé iwájú ọlọ́run wa bí ẹ̀ bá wà wájú ẹ̀dá àti ẹ̀ bá respect ò ní rí kankan mi wò jù lọ ẹ̀yìn ó rí bí ẹ̀ bá wà wájú ẹ̀dá ẹ̀ńtẹ́yìn ò fẹ́ kó mọ̀ pé kódà àwọn nǹkan míì tá à ń ṣe normally àti fẹ́ ṣe ọlọ́run ló meye number of times ọ̀pọ̀lọpọ̀ wa tá ti gbé kẹ́lẹ̀ ń ọlọ́run ló meye number of times èèyàn pé a máa ha kẹ́lẹ̀ mẹ́ <coughs> ẹ̀dá

anábì sallallahu alaihi wasallam hadisi imam muslim àtàwọn yòókù anábì wọ mọ́sálásí jọ́kan sọ́yí muslim anábì wá rí kẹlẹ̀mbẹ̀ ní kíblà mọ́sálásí bá ti wà yìí tàn fèsì anábì wá rí kẹlẹ̀mbẹ̀ anábì wá sọ fún àwọn sàábì rẹ̀ tẹ́gbìmọ̀ ni ma bá lo ahdukum kí ló dé ẹnì kọ̀ọ̀kan nù yín yakumu mustaqbila rabbihi yóò dúró tó ń fèsì ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ọba rẹ̀ ló fẹ́ bá sọ̀rọ̀ fọ̀yàtàná kọ̀kù àmàmà iwájú rẹ̀ ní ó tùkẹ̀lẹ̀ hmm? ni kí ló dé tẹ́nìkan ẹ̀yìn ó wà lórí hàn yóò wà wájú ọlọ́run ọba rẹ̀ ó wá fẹ́ tukẹ̀lẹ̀ rẹ̀ iwájú iná rẹ̀ <coughs> ó sì rẹ̀ kí ló ní tẹ́ṣe rẹ̀ anábì wá béèrè question kó fi lè kọlù wà sẹ́kọ̀ọ́ anábì ni ayuhibbu ahadukum an yustaqbala sẹ́ni kọ̀ọ̀kan yíyàn lè gbà á tẹ́ ẹ lè gbà kí n fèsì ẹni tí bá fèsì mọ́lá ìdírí ìdìmọ̀ rí kí n fèsì ẹ̀ àbí kí n fèsì ọmọ mi kọ́dà kí n fèsì ẹ̀rù mi kí n fèsì ohun àwájú mi fàyùná akọ fi wọ́jì ní sẹ́yìn lè gbà kán fèsì ní káti tù kẹ̀lẹ̀bẹ̀ síwájú ẹ lè gbà bó bá wá rí bẹ̀ ẹni tí bá ti ń kírun kó mọ̀kọ́lọ́wọ́ ọba lòun bá sọ̀rọ̀ fa ìdá tẹ̀nà àdókún tẹ́nìkọ̀ kan bá fẹ́ kẹ̀lẹ̀bẹ̀ ọlọ́wọ́ ọba ti wá tó ń bó ṣe wádìí máa dìrẹ́fẹ́t lọ́dọ̀ wa tó ń kọ̀ ó tún wá fún wa nírú ọlá tó ipáwẹ̀ ìdágiri fún wa ibi tọ́lọ́wọ́ bá ti kán wa lẹ́nu ọlọ́wọ́ bá máa ń kọ́ mùsùlùmí lé

tú sí ní abẹ́ ẹsẹ̀ rẹ̀ ó béèrè pé ṣe súnà ní ká ṣe bẹ́ẹ̀ náà ní ṣe kìí ṣe súnà ò ò ní kí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam kò ní rọ́bì kò ní kankan sí ipa ẹni àtòkúta ẹ́ ipa ẹni àtò bẹ́ẹ̀ ànágbẹ́ni kọ̀ọ̀kan bá fẹ́ tu pé ara tá à ń rẹ̀spẹ̀tì ọlọ́run kò ṣòwò ni pé a kì í tu kẹlẹ̀mbẹ̀ síwájú ẹ̀yin náà ò lè gbà á òun lẹ́ẹ̀tì rí pé láàrin ara wa náà kọjọ́ ta bá fẹ́ sin bá ti gbé sẹ́kẹ̀ni excuse me àbí ẹ̀dánù ní ẹ̀mọ́ wà lórí irun ara pé yẹn ní kò ṣù lórí irun pọ̀n fẹ́ rẹ̀spẹ̀tì ọlọ́run ẹmọ́ ti kẹ̀rẹ̀ ọlọ́run òun ò ní pa yín òun ní sọ pé tó ọlọ́run ọmọ gbé kẹlẹ̀mbẹ̀ ní òun bọ̀ tú kẹlẹ̀mbẹ̀ mọ́tò sí wájú mọ́tò sí kébà tú sápá àlàáfíà rẹ̀ lábẹ́ ẹsẹ̀ rẹ̀ anábì sọ́lá sọ́rọ̀ sọ pé ìtọ̀ àmọ́ bó bá wá rí kálọ̀ pé ìfòtún àwọn lálàáfíà rẹ̀ yẹn ti báyìí ah èèyàn wà ń bẹ́ ah mọ́ gbé kẹlẹ̀mbẹ̀ ọ̀dà wá wò aṣọ rẹ̀ yìí wá tú síbi aṣọ rẹ̀ kó wá kó kó kó kó kó ráfẹ̀ papọ̀ tọ̀ ní sallallahu alaihi wasallam àwa lè lo tissue paper a lè lo handkerchief lórí ìrun àbí ẹ̀yin ò rí pé bí tọ́lá ọba tó pán mùsùlùmí dé ó mọ̀ pé respect gbogbo ọ̀rọ̀ tó kẹlẹ̀dẹ̀ àmọ́ kò ní kó gbé mi e so níjọ́ tá a bá ti fẹ́ wọ orú òun irú bá ṣe máa ń fẹ́ kó nípa àwọn tá a bá pọ́n lé wọn gbọ́dọ̀ rí ká ṣe nǹkan kan tó bá máa ń ṣe normally wọn lórí ọkàn ní kágbé ọlọ́run nítorí pẹ̀lú kò ṣọ́ ìbẹ̀lẹ̀ sì wá rí ẹ̀yin ò rí wípé bẹ́ẹ̀ bá wà níwájú ẹni tó bá tóbi lójú yàn lẹ́dàá bí nǹkan bá ń hún yàn àbí ó ti láwọn ibìkan tó lè họ́n sójú rẹ̀ ẹmọ̀ pẹ́ gbọ́mí ẹ́ kò tí kò tí kò máa tí ó máa dọ́gbọ́n sí náà ẹ́ bọ́ bá mọ́ olórí olèṣẹ́ báyìí olèṣẹ́ torí ó láwọn ibìkan lára rẹ̀ kó máa gbọ́ jù bẹ́ẹ̀ ló máa ká tó wá sọ lọ ara ọ̀nà tí nǹkan tí kò ṣòro fi jẹ́ èyí fi ṣe òṣò ní kíyàn wà wájú ọlọ́run báyìí èyàn fẹ́ kírun kíyàn báyìí èyàn gbọ́dọ̀ sí lọ́dọ̀ ẹ̀dá bẹ́ẹ̀ bá sí lọ́dọ̀ ẹ̀dá kò ní kò lẹ́kùn ọ̀dọ̀ ẹ̀dá ẹ̀dẹ́yàn ọ̀gá tó pé oṣù nìkan fún gba náà ni ò o ò tí mọ̀ bọ́yá wọ́n padà sọ̀rọ̀ gan ó rí níjọ́ ọmọ padà lọ́wọ́ pé ah, gbogbo ẹ̀ náà láti àṣẹ náà ní sí gbogbo ẹ̀ láti kùtùn padà fún wa náà ẹ́ mú sí wà ń bẹ̀rù nìtọ́ ń gbọ̀n mi mú mára ní ẹ́ bí kìí kan ṣe ń ṣe mí náà gbogbo ẹ̀nìyàn rẹ̀ mò ń lágùn sọ ẹ̀sẹ̀ ìfẹ́ kó mọ́ torí pé o sáfẹ́ ṣọ ẹ̀kọ́ wájú ẹ̀ tó torí rẹ̀ kò bẹ́ẹ̀kọ́ ọlọ́run wà ní ana khairun mimman taltafitu ilayhi èmi lóore ju ẹni tó ń wò ń lọ mo lóore ju tó ń wò lọ pé ó wà ń wájú tèmi ó tó ń wẹ̀ lórí bó bá ṣe yíò lọ́la kọ̀ọ̀kọ́ ọlọ́run bó sọ báwọn tí abúlà bí kẹfẹ́ náà sọ́rọ̀ fọ̀ ní sọ pé bí ẹ̀bá kí òun ní ìsìlára ọlọ́run ma sọ pé ana khairun mimman taltafitu ilayhi mo lóore ju tó ń wò lẹ́yìn rẹ̀ bó bá ṣe rẹ́lẹ̀ kejì ọlọ́run bó sọ tó bá ṣe rẹ́lẹ̀ kẹta ọlọ́run bó wà tọ́nu fèsì rẹ̀ náà kúrò lọ́dọ̀ ẹ̀ ìtumọ̀ ìfọlọ́run bá ti pa á tì nù sẹ́yìn tọ́lọ́run bá pa á tì ṣe tọ́lọ́run nígbà mú òun lẹ́jú wípé ìrún wọ́n ò fi gbà wá bú lọ́wọ́ wa irú òun táǹkì ìrún tẹ́pẹ́ ní ìsìnbà ṣe dúró mẹ́ǹkan kò ṣúù tó yẹ ká fi dìsáàfù kọ́lọ́run ọba kó pé àtẹ́ńṣẹ̀sì wa kó fèsì wa sódà ṣètọ́nù nígbà wa mú nǹkan kò sí ń bẹ́ àákan jẹ́ ọmọlẹ̀ náà pẹ́tọ̀ wọ́n mélòó ní ká o à ń padà bọ̀ alẹ́ ìwákàtí ẹ̀bùn afọ méjì yókù tó tó ló fẹ́ ṣe lọ́bàá fi ṣe kó sọ fún mi bẹ́ẹ̀ láti máa ń ṣe kìí ṣe tí ń jẹ́ ìrùn ìrùn ní spiriti ó lẹ́kọ̀ọ́ bí àbá gbéwẹ́ ẹ̀kọ́ òun orí ìrùn èyàn ò lè kí fún brosù kan kí ẹ̀mọ́ change ẹmọ́ jẹ́ mùsàní èyàn ò lè kí rùn fóṣù kan kí ẹ̀mọ́ change so Allahumma salli ala محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala ah anabi sallallahu alaihi wasallam orí ọ̀rọ̀ run na láti wá ibi tí ìran pàtàkì dé tí ẹ̀kọ́ rẹ̀ sí pàtàkì dé tó sì ní nǹkan tó ń ṣe lára wa anabi wa masalatu jo kan hadith imam malik bo te pé ọ̀rọ̀ hadith yìí àwọn falaji ti fara ara ṣùgbọ́n ó wúlò fún ìtumọ̀ tá fẹ́ lò fún anábì wá wọ mọ́sálásí àwọn èèyàn kírùn wọ́n kírùn náà fílà àwọn àfáà kan sọ pé nọ̀rọ̀ mọ̀bọ́n yìí nígbà náà kò tí ì sí ìsúngú imam fún tarawẹ̀ ọ̀nkálukú yẹn náà fílà tiẹ̀ ni sẹ́sùn pé tábà sí nǹkan tàwa ìfìlà mọ̀ sọ àmà gbóhùn sókè àbí ilé nké tí alhamdulillahi rabbil alamin asman ilé ìlànà alhamdulillahi rabbil alamin anábì ah, ah. wá jáde pé bí wọ́n ṣe ń kí alhamdu ó ń dì sọ́ọ̀pù kò jẹ́ pẹ́lẹ̀ ìwọ̀n ìdí wọn kè Eh? bí wọ́n ti gbóhùn sókè ní ilé náà níṣe ó ti kún ọgbọ́n àfẹ́kẹ̀ òun náà ànábì wa sọ fún wọn wípé innal musalli ẹni tí ń kírun tí bá ti ń kírun yunaji rabbahu ọlọ́run ọba rẹ̀ ló ń bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọlọ́run ọba ni ó ń ní discussion pẹ̀lú ọlọ́run ọba ló ń present ní fún ọlọ́run ọba ló ń direct ìjọsìn rẹ̀ fún sẹ́wọ̀n gẹ́gẹ́ bó ti kéde ìsìnyàn bá nínà ṣe àwọn high level meeting ó ní fẹ́ kí nǹkan kan kó disrupt yẹ ó ń kálukú wá pèsè ọlọ́run ọba rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ànábì àní falyanzur bima yunaji bi ó ń kálukú yín wo ọ̀nà tí ó fi máa bọ́ ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wala yajhar ba'dukum ala ba'din bil Qur'an ẹ má jẹ́ kó ṣe pé ìwọ tó ń kí náà fi láàfẹ́ nìkan kí má gbóhùn tiẹ̀ sókè débi pé yóò affect ẹni yìí náà tóun náà bọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ hmm? kùránì ní kí o kùránì lẹ́yìn náà kí o a mọ́ torí pé yóò affect kòṣù wọn ìwọ náà jẹ́ dídíde pé wọ́n gbọ́n tí wọ́n náà ti fara rẹ̀ kílẹ̀ náà fi lè bọ́lọ́wọ́ smooth ìran wọn jọ ń kí o ká tó wá sọ láwọn mọ́sálásí wa lónìí àwọn kan mọ̀ kírun àwọn kan sì máa ṣe ìlà ìlà ìlà ìlà ìlà níwọ̀n ẹgbọ́n ẹni tí bá ń kírun òun ló ní mọ́sálásí before anybody ẹmọ́jẹ̀ ń tàn òun náà láàfẹ́ ń pe mọ́sálásí ní masjid lédè ní ẹkùn jẹ́ pé ààyè ibi tí a ti ń forí kalẹ̀ so òun gangan nù <laughs> ẹni tó níbi tí ń kírun lónìí òun láàfẹ́ ń pè ní mùsọ́lá ààyè kírun ẹ́ mọ́sálásí tẹ̀yìn ń wí èdè haúsá ni mọ́sálásí yorùbá ń pè mọ́sálásí èdè haúsá ni ibi tó sì ti yọ ni mùsọ́lá náà sọ ni mọ́sálásí mùsọ́lá mọ́sálásí chi rẹ̀ níbi èdè haúsá wọ́n bá ti fẹ́ sọ nǹkan tó jẹ́ náà ni wọ́n á fi chi kún níṣẹ́ mùsùlùmù mùsùlùmí tó bá fẹ́ pé islam yóò àjẹ́ mùsùlùmí kàásùá ọjà ọ̀nà bá àṣẹ ń tajà kàásùá ń chi Eh, òun náà ni mọ́sálásí ẹgbọ́n musola ló di mọ́sálásí so ààyè ibi táà ti ń kírun ní mọ́sálásí any other thing ó fọ́lú ẹ̀ so bẹ́yàn bá ti wá wà mọ́sálásí bẹ́yàn bá ti ń kírun àìgbóhùn sókè ń bẹ gbogbo tábà máa ṣe á máa ṣe kẹ́lẹ́kẹ́lẹ́ ni torí táwọn tán kírun kọ ọlọ́wọ̀n ọba ni wọ́n bá sọ̀rọ̀ kìí àkíníyàn náà fi ń hàn nínú nǹkan tá à ń wí tá a bá fẹ́ at any point láàmú sọ fọlọ́run pé ọlọ́run bá o mo wá gbé fún respect to mo ní o nǹkan tó ní kí n ma kí n ó wá sọ nínú àwọn sọ́lá ṣe níbi kà níbi ọ̀sẹ̀ méjì tó kọjá tánàbí bá débi tó bá débi ó wọ̀bí ká àmọ́ntù wọ́n mo gbàgbọ́ wọ̀láka islam ti wọ́n mo juwọ́ julẹ̀ lẹ́fún ẹ́ kọ́ṣà alákàsámú ẹ́ kọ́ṣà òṣòwòrò kọ́ṣà alákàsámú ìgbọ́rọ̀ mi ó sọ mi ti fún ọ ó ń sọ fọ́lọ̀ ẹ́ wà bá sọ́rí ìrìnà mi ó sọ mi ti fún ní mi ó ti sọ mi ti fún ọ pé bí n ṣe ń kéwù yìí mo gbọ́dọ̀ wà ní situation pé ń mọ̀ gbọ́ nǹkan tí ń ké kí mọ̀ ronú sí nǹkan kò gbọ́dọ̀ disrupted wà bá sọ́rí ìrìnà mi ó sọ mí ti fún ìwọ ni mo gbọ́dọ̀ face ní gbọ́dọ̀ yá ṣíwáyé ní gbọ́dọ̀ wà á sọ bí kásán mi náà ojúwọlẹ̀ fún bẹ́ẹ̀ bá ti ń ronú gbogbo àwọn àtúmọ̀ yìí kò sí bí kò ṣú òsìn lórí rẹ̀ adùn ìbà ilé ní pẹ̀lú ògbọ́lọ́ tó bá lọ́sẹ̀ túnbọ̀ látún kọntínú اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد قوموا الى